bẹ̀rẹ̀rì ẹ̀ríkẹ́ bọ́lẹ̀ ahmadiyya ti wá òkèèrè wọn ti mú wá láti Pakistan wọ́n try láti rí i every country àwọn ní branch so láti ráwọn èèyàn mú wọ́n dá mọ́sálásí lẹ̀ mọ́sálásí rọ́ torí pé wọ́n ṣe mùsùlùmí wọ́n dá ọ̀sùtù lẹ̀ wọ́n dá àwọn skul sílẹ̀ ẹ̀rí pé lẹ́yìn wọ́n ti trap àwọn èèyàn nínú àwọn àbúkà ẹ̀rí pé àwọn jẹ̀májẹ̀má tọ́kọ wa láti Pakistan lórí tìrìtìrìtìrìtì tọ́kọ wa lórí àti mú káwọn èèyàn máa ṣe nǹkan míì tó yàtọ̀ sí ìdí ìṣe Islam tọ́lọ̀ ọba ń fẹ́ ká sí. wọ́n bẹ nínú àwọn afkar àwọn ideology tó ẹgbẹ́ láti ilẹ̀ lábá mi wọ́n ti kó mi wá bí àwọn míì tó wá láti Egypt wọ́n kó àwọn ideology yẹn wá. àwọn ideology yẹn wà á rí i pé Islam tí wọ́n ṣe kọ̀tí ideology yẹn tó lè bá wọn ṣe kò lè bá wọn ṣe báwọn yẹn ṣe ń pín báyìí yẹn ti pín yẹlẹyẹlẹ nù ẹ sì má dì í mú ẹ̀yin ò pé kí ló dé táwọn èèyàn fi jẹ́ kí tó má ti ríru rẹ̀ wọ́n gbárùkù tì torí pé àwọn ò ti jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ àwọn ọmọ àwọn òpin látara tuntun tó dé òun báyà wọn náà lè hàn fèdí nù tó fi tètè gbárùkù tì tó dé òun fèdí nù tẹ́bi rí pé ẹlòmíì ọba tẹ́bi lígì lọ ẹlòmíì kìnnì kan jàmá kan ọ̀kan olóríṣiríṣi torí pé ń wò lówó ti hàn kálukú yẹlẹyẹlẹ fàhákàdà. bákan náà ìfẹ́ àti sọ àwọn èèyàn dẹ́rú ó tún jẹ́ àpò yẹlẹyẹlẹ bí tọ́ríkọ̀ gbogbo àwọn tọ́ríkọ̀ tẹ́ rí yẹn hubbu isti'bad al-ibad ìfẹ́ àti sọ àwọn èèyàn dẹ́rú ló dé kí tọ́ríkọ̀ wà torí pé ah wọ́n máa ń pọ́n àwọn ṣé wọn lé o àwọn ṣé wọn máa ń mú wọn lẹ́rú gan o. ókè ẹni tí wọ́n á ti sílẹ̀ ẹ̀ tí wọ́n fẹ́ fi kò ní fẹ́ sílẹ̀ yóò máa ṣe lọ́sọ̀ọ́ ni wọ́n sì ń wọn náà pé tí wọn náà bá gba tírénì débì kan wọn náà padà di ṣéwù tí ó ráwùn èèyàn mú báyìí tí máa ha kẹlẹ̀bẹ̀ tí wọ́n máa pàtàrí gbà. sòǹtòrí di eléyìí báyìí òun máa wò ó máa ń sọ pé ah níta ẹ̀ ń ṣe ọ̀dà àwọn ọ̀gbẹ́ ẹ̀ ríran tó náà padà gbókùn láìpẹ́ wọn di mọ̀kọ́dà. eléyìí jẹba bákan náà nínú tó tó mú káwọn èèyàn òun náà ni albert anil wasafiya jíjìnà sẹ́sìn islam tó dúró dọ́gba islam tọ́nà fi rán nàbì sallallahu alaihi wasallam kò sáà sèjú ń bẹ̀ kò sáà sètò ń bẹ̀ àwọn èèyàn kan wá wò pé táwọn bá ní káwọn dúró lórí islam tọ́nà fi rán nàbì wọn yóò dàbí ètí gbogbo èèyàn ṣe ẹ jẹ́ káwọn ò fi kùn káwọn tẹ iná mọ́tò ńkọ́ sáré ju bó ṣe yẹ lọ tẹ́lẹ̀ yìí ó tún mú káwọn yòókù yẹn lẹ̀ eléyìí ló sì ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ àṣejù wọnú tiwọn àṣejù wọnú tiwọn ó mú kó wọn fata sínú tíì sọ eléyìí òun náà sọ ọ̀pọ̀lọpọ̀ dẹni tó tún sínà táwọn náà tún sọ̀rọ̀ àwọn àdìkọ́ńkó jábẹ́lẹ́ níta ní láti ṣe òun náà ní pé gbogbo ọ̀kọ̀ọ̀kan náà àwọn sábàbí tá a rántí nítọ́jú àtúntìjẹ́ rẹ̀ àfi ká gbìyànjú láti ṣe sábà ṣe àtúntìjẹ rẹ ìmọ̀nà wà ìṣọ̀kan sì wà pàápàá jùlọ tá a bá gbàgbé báwa ń ṣẹ̀sìn fọlọ́ ni a sì fẹ́ tara ẹ̀sìn sóríire yóò rọ̀ wá lọ́rùn púpọ̀ láti ṣọ̀kan kò dín nǹkan kan kù fún mi láti ṣọ̀kan pẹ̀lú rẹ kò dín nǹkan kan kù fún wa náà láti jọ́kan pẹ̀lú mi kódà ìlọsíwájú ni ká ṣọ̀kan ìlọsíwájú ní ká sọ nítorí pé gbogbo gítẹ́rì yẹn tí wọ́n bá mú lọ́pọ̀ kan tá a bá mú aparun gbogbo bó ti lè wù kí aparun nípa tó tá a bá sẹ yọ sẹ tá a bá da yọ da ètí ọba dá lọ́wọ́ lásán tá a bá fọwọ́ méjèèjì gbá mú tá a fẹsẹ̀ tẹ́ láàrin kò sí tàbí ṣùgbọ́n pé yọ da gbẹ̀yìn náà bá rọrùn tá a bá fi tẹ́ ara ògiri tá à ń bá eré bọ̀ tá a folú ọ̀dájú pé ọ̀dà ṣùgbọ́n tó parun bá pé méjì mẹ́ta àbúrò bá tẹ̀ pé mẹ́rin márùn tá a wá so wọn pọ̀ a ọmọ sẹ́nìkan nu wa tó lè fún òun òun fapá da àbọ̀ òun tiẹ̀ bẹ́ẹ̀lù yọ ọ̀dà kí ni ọ̀dà ìwọ́ lọ́ọ̀dà so eléyìí túmọ̀ sí pé ìṣọ̀kan máa jẹ́ alágbára àìṣọ̀kan máa sọ nídọ̀lẹ́ gbogbo ẹni tó bá fẹ́ borí yín láyé àkọ́kọ́ nǹkan tó yẹ kó ṣe ni pé yóò wọ́nà láti pín yẹlẹyẹlẹ kò ní jẹ́ kóró yẹn jọra yín kó jọra wọn má yóò wá rọrùn fún láti mú yín lọ́kọ̀ọ̀kan irú eléyìí náà sì ni tó yìnbó ṣe tó fi rí gbogbo ilẹ̀ lárúbáwá gbà ilẹ̀ lárúbáwá ti kọ́kọ́ jọ kan tó ń bẹ lábẹ́ ìjọba ẹ̀yọ̀ kan wọ́n kọ́ wọn sí àwọn tọ́kì tí ń ṣèjọba gbogbo ilẹ̀ lárúbáwá gbà yẹn èyí arimọ wọn lọ ṣé tọkì lọọ yẹ kó máa ṣèjọba lẹ́yìn lórí ẹ̀yin ò ṣèjọba lé tọkì lórí mọ́ ìbọdọ yìí ní islam ti lọ́dọ̀ tọkì báyìí àwọn ẹni tó wà ń kó àwọn náà gbọ́ kótóbọ òyìnbó wọn ò fura mà pé tèmi wọn yẹ tọkì France and England àwọn náà wọn ń gbàlù nígbà tí wọn ní gbèjà wọn náà gbogbo nǹkan láyé kì í àìṣọ̀kan máa sọ ni di ìrọ̀rùn fún ọ̀tá láti mú Islam gbàtọ́ kọ́ wa pé ká ṣọ̀kan kò fijọ́ kan kọ́ wa rí pé ká ṣọ̀kan lórí ìbàjẹ́ o tí wọ́n máa ṣe ń tọ́ta kó ń tọ́lọ̀ fi rán ànábì sallallahu alaihi wasallam kẹlòmí ọmọ ẹsẹ ńtọ́lọ́n fi rán ànábì tọ́wọ́ ànìkẹ́ ìṣọ̀kan ìṣọ̀kan rú eléyìí ò lè wáyé o kódà bó bá lálàárù rẹ̀ kó tètè mọ̀ pọ́ǹtara rẹ̀ jẹ ni o ìṣọ̀kan Islam ń pè òun náà nìṣọ̀kan lórí islam lórí kitab lórí sunna ìgbà táwọn ọba ti wá jẹ́ pé ti islam lọ́jọ́ pò náà lọ́jọ́ pò mú lérò fún islam tí islam mú wá tá a bá ti di mú sẹ́gbẹ̀ẹ́ nǹkan míì la fálà fún ọ̀dájú pa àlè ṣọ̀kan láéláé kálíbà ṣọ̀kan àfi kí gbogbo wa padà sí di ẹ̀sìn islam kálíbà ṣọ̀kan àfi ká padà sí di alkitab wa sunna alkitab wa sunna ìtàbá ti padà sí di rẹ̀ á padà síbi rẹ̀ ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn sàhábà kìí sàgbọ́yé tiwa o torí pé àgbọ́yé tiwa kúrú àwọn sàhábà olólórin eléyìí ló lè jẹ́ ká ṣọ̀kan à ń bẹ ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ tó dára jù àti àwọn àròyìn rẹ tó ga jù kó kí ìṣọ̀kan kó ráyè jókòó dáadáa láàrin àwa mùsùlùmí ara wa kó má ṣe ara wa èyí tó ti dáa nínú ọ̀rọ̀ wa ètò kúndé káàtó ọlọ́nkọ́ bá tó ṣe kó ṣe wá lọ́mọ àlìjẹ́nà kó forí jìn wá kátó kú kó forí jìn wá nínú sàárè wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa alhamdulillah béèrè alákọ̀ọ́kọ́ wọ́n nígbà tí àwọn jàmáà ti pọ̀. èèyàn lè darapọ̀ mọ́ gbàtà sí ma ẹgbẹ́ àwọn jama yìí náà náà ni lè darapọ̀ mọ́ jama jamaa ọkọ ni pé ahlu jamaa àwọn ẹsẹ jama ẹsì gbọ́dọ̀ máa ṣe sunna lórúkọ pẹ̀nsẹ̀gbẹ ẹ̀sìn ìní sunna islam islam ni sunna. tabara àwọn kan wọ́n ṣe súnà lórúkọ pé àwọn ṣe gbẹ wọ́n máa ti ń jẹ súnà ni. السنة هي الإسلام والإسلام هو السنة wọ́n darapọ̀ mọ́ àwọn ẹni tí máa ń ṣe súnà kì í ti pẹ́ gbẹ́ àwọn ẹni tí ń ṣe súnà ẹgbẹ́ kì í ṣẹ̀sìn ẹ̀sìn lọ́lọ́run Muhammad sallallahu alayhi wa sallam àwọn mùsùlùmí tí ń ṣe súnà lọ darapọ̀ mọ́ kìí ṣe gbẹ́gbẹ́ o sẹ́wọ̀n gbẹ́gbẹ́ máa ló lórí yóò ní sẹ́kẹ́tìrì yóò ní mẹ́mbà yóò la kápò kìí ṣe lẹ́yìn láti kó ṣe o. súnà ò ní wípé àwọn ẹni tí ń tẹ̀lé ntánàbí fún àwọn sàhábà alẹ̀ lórí ẹ̀ rí i pé ìwọ pẹ̀lú wọn lẹ́jọ́ wà eléyìí èsì sẹ́gbẹ́ ẹ̀sìn ni táwọn bá wá dálẹ̀ ló kọ́ fún àwọn sẹ́gbẹ́ ajẹ́pálá ìmọ̀kan làwọn náà eléyìí ò jẹba wọ́n ní àwọn ń tajà lọ́jà àbáwọn ń ṣiṣẹ́ níbi iṣẹ́ àwọn èèyàn kan táwọn jẹ́ àgbà àti aṣíwájú nídìí sẹ́yìn téèyàn bá ṣẹ̀ nínú àwọn tí wọ́n jọ ń tajà lọ́jà àwọn ń abẹnugan lọ́jà wọ́n máa pa láṣẹ fúnru wọn láti kúnlẹ̀ tí wọ́n bá rojọ́ wọ́n tún pa láṣẹ láti kúnlẹ̀ bẹ̀bẹ̀ nígbà tó bá jẹ̀bi báwo ni táwọn lè máa kúnlẹ̀ báwọn ibẹ̀ yìí náà ti mà dáhùn rẹ̀ gbogbo tí yẹn bá ti mọ èèyàn béèrè bó láti wá sọ pé kó kúnlẹ̀ nítorí kọ́ọ̀nù nájà kò tọ́ nínú òfin ọlọ́run kò sì tọ́ náà ni wọ́n fẹ́ kó ṣe kóòtù torí rẹ̀ sọ́jà alẹ́ kò fi ilẹ̀ kálukú sùn ẹni wọn pa yín láṣẹ pẹ̀lú pé kẹjẹ rìbá tọtọ kẹjẹ níbẹ̀ yìí náà ti mà dáhùn rẹ bó wọn ti pọ láṣẹ láti takùtọ lọ tí wọn takù kọtọ pọtọkọ takùtọ lọ lópin ìgbà tí wọn bá jẹ mùsùlùmí bákan náà ǹjẹ́ tó bá jẹ́ kó gidi àwọn aládàáda lẹ̀ lọ́wọ́ aláwùjọ. a sì ní kò dáa kí mùsùlùmí ọmọ àti kónkó jà abẹ́lé ṣé kéèyàn kúkú darapọ̀ mọ́ wọn ni kó nà kúkú da aládàáda lẹ̀ rárá o a gbọ́dọ̀ o sì gbọ́dọ̀ di aládàáda lẹ̀ o ọmọ dá sí ṣùgbọ́n ọmọ bá wọn ṣe lọ́nà wọn lọ síbi òdodo tí wọ́n mọ̀ ọmọ lọ́yẹ̀ lórí táwọn bọ́dọ̀ náà lè tara tiẹ̀ sàánù tiwọn náà fáwọn náà di pé wọ́n padà mana wọ́n padà máa ṣe ńtọ́lọ̀ ńfẹ́ àmọ́ kìí ṣe pọ́ darapọ̀ máa ṣe tí wọ́n ń ṣe ilé ìjọ tó sallallahu alayhi wa sallam. tí àwọn èèyàn bá ń ṣàdádálẹ̀ tí èèyàn sì ń kìlọ̀ fún ṣùgbọ́n tí wọ́n ń gbọ́ tí wọ́n gbà ṣé ìyẹn lè dágun láti wọn kéèyàn pa wọn tì bẹ́ẹ̀ ni ẹ yàn wọn lódì ẹ yàn wọn lódì ó ti tọ́ka ẹ yàn wọn lódì tí ìbánisọ̀rọ̀ fún ìjọ mẹ́ta tí ìjọ mẹ́ta bá ti pé lópin ìgbà tí bídí àwọn ọba ti sọ wọn di kèfèrí ẹ tún sálámà sí wọn ẹtùn yẹn wọn ló di fúnjọ mẹ́ta mi tó náà bá tún jóná tán tó tún sálámà sí i ó tún mújọ mẹ́ta mi àmọ́ yíyan ni ló di ìjà ìbánisí eléyìí wọn máa bẹ bẹ́ẹ̀ lọ òní bàjókòó òní darapọ̀ mọ́ wọn òní gbogbo tí wọ́n á ṣe òní lọ́ọ́ bá ṣe sọ ó sì máa fi hàn pé ìdí ni pé aládàáda lẹ̀ ni ọ ní ìsàdédé kórìíra rẹ̀ tí bá ṣe àdádálẹ̀ tó ń sè. wọ́n ní kí ni ta gbàlérò pẹ̀lú mẹ̀sìn àwọn ta ni olùmọ̀ táwọn sì lè kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mẹ̀sìn náà ni màtí wọ́n ma lórí qala Allahu qala rasuluhu tó sì ń bẹ lórí àgbọ́yé àwọn aṣíwájú wa rere kìí ṣe fàgbọ́yé tèmi àgbọ́yé àwọn aṣíwájú wa rere. pẹ̀lẹ́ yìí túmọ̀ sí wípé ẹni tá a lè gbọ́ ọ̀rọ̀ ọ̀mà lẹ́nu rẹ̀ lọ́jọ́ ẹni tó mà nípa tọ́lọ́ tó mà nípa tànàbí sallallahu alaihi wasallam tí ó fi wálé ayé tìrẹ́ǹtì fi wálé ayé yọ pààrọ̀ mọ́lọ̀ yọ pààrọ̀ mánàbí. kásì sọ́ra fátima gbọ́rọ̀ ẹ̀sìn lẹ́nu àwọn tẹ̀kfìríyà àwọn tí ń pa àwọn èèyàn kékeré wọn torí tí wọn máa ń gbọ́ lẹ́nu wọn ó súnmọ́ kí wọn náà dára wọn kẹ́bí ìṣesí àwọn ọmọ tí ò lórí lọ wọn náà máa wíwèé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ ẹ gbọ́dọ̀ gbọ́rọ̀ ọlọ́run lẹ́nu tẹ̀síríyà kí wọn náà má di tẹ̀sírí torí pé tẹ̀síríyà yìí ṣe ahlu sunna ó kọ́ tí wọn nu tẹ̀síríyà. wọ́n ní bíjà máa ṣe pọ̀ yìí ọ̀nà àti sọ̀kadà ọ̀rọ̀ ọ̀rùn pípọ̀ ká padà sí di Islam ká padà sí di al àti sunna ẹni tó bá ti ló fún un táwọn kó náà ti sàpèjúwe ta ló ń jẹ́ torí tó bá jẹ́ mùsùlùmí kò lè ṣòro fún ọ láti padà sí di islam kò lè ṣòro fún ọ láti padà sí di alukur'an àti sunna wọn láwọn náà ti padà sí di rẹ̀ àwọn sọ pé a padà sí di rẹ̀ lórí àgbọ́yé àwọn sàhábà kéde lórí àgbọ́yé àwọn àfáàyàn ilé ìjẹba wọn ní kí ni òdodo gan níbi ká gbọ́wọ́ ká kó léyà lẹ́yìn ìgbà tá a bá dìde láti rúkú ètí tí òdodo ni pé súnà anábì sallallahu alaihi wasallam àwọn tí wọ́n pè ládàáda lẹ̀ sheikh al-Albani rahimahullah ọ̀rọ̀ wọn tí wọ́n sọ ń bẹ̀ kò ṣe déédéé rárá ni kò ṣe déédéé rárá ni torí pé Albani fúnra ara rẹ̀ ó ti sọ ọ́nù tíra rẹ̀ kárí ó ní gbé kankan bídíà àti kóun ó rí pẹ́ nìkan náà olùmọ̀ tó ti síwájú wọ́n ti pè nǹkan náà bídíà yìí ba olùmọ̀tí máa ń fi principles lélẹ̀ nù táwa lẹni tó síwájú yín siwaju bídíà táwa lẹni tó síwájú wà lùbáni pé kákáwọlé àlẹyìn rúkú ní bídíà kó sí sọ̀rọ̀ pé wa atúmọ̀ sí pé sísọ tó náà sọ bá ń bídíà ni lọ́rọ̀ náà lónìí wọn ní pé nǹkan kan àfikún ó ti rí ẹnìkan ṣáájú tó ń kó ní sọ pé àtẹ̀lé ìlú làám àkọ́kọ́ ẹni tó bá ti máa ń pa Islam kọ́ mọ́ sọ ń pa rẹ̀ rubbish nonsense ti pọ̀ Nàìjíríà yìí ẹnì kọ́kọ́ máa wíwí kú wí fún yín yóò máa sọ̀sọ́ kú sọ ẹni tí ọmọ bíi ti Islam kọjú sí tí kàn wá láti pọ́pùlà ẹ máa gbọ́ sọkúsọ ẹ máa fi ṣèbéèrè. òfin ẹ̀sìn Islam sọ ìpè àtẹ̀lé ìlú làám yabqa ala umumihi hatta yarida ẹ̀rí tó bá wá lọ́nà tọ́fẹ̀ tó gbòòrò bó ti ṣe wá tọ́fẹ̀ tó gbòòrò láàlú títí tẹ́rì kan fi sọ wípé kò rí bẹ́ẹ̀ ẹ límìtì ẹ̀. ó wá nínú hadith Wa'il ibn Hujr radiyallahu anhu ó ní wọn ò rí ànábì ní dúró rí nínú sọláàtì àyàfi kọjá pọ́ káwọ́ lórí ara wọn. wọn ò rí ànábì sallallahu alaihi wasallam ní dúró rí nínú sọlá àfikọ́jọ́ ara eléyìí tẹ̀lé yìí lọ́nà àrùn wọn ò rí dúró rí àfikọ́jọ́ pọ́ káwọ́ lórí ara ohun tó ń bẹ sáájú rúkú kí là ń pè ìdúró tabakú orúkú nǹkan kí ṣe àtúndúró kí á ní tí bá sọ ike dídí àní kó o tún ara wọn tó dúró láti ṣé kìí ṣèdúró wọn sàábà tó sì rán anabi sallallahu alaihi ni wọn rán anabi ń dúró rí nínú sọlẹ àyàfi kọjá káwọ lórí ara wọn sékè wá ṣe dúró ni wọn ń pè tọwáyé lẹ́yìn rúkú nítorí ẹ ẹni tí ó bá sọ kankan pẹ lọ tí ó bá mọ gbẹnu lọ ó lè jẹ pé nù náà tún nù torí pé gbogbo yẹn àwọn àwọn Islam àwọn wọ́n fẹ́ kéèyàn aláìmọ̀kan ọmọ pàtẹ́wọ́ fún wa. so torí ẹ̀ ń gbà sálùfà ni sọ sẹ́wọ̀n kó lùmọ̀ ló tó ń pè ń bíbí à ó nítorí pé lọ́dọ̀ àwọn ọ̀fọ̀kọ̀ ha ẹni tí ń bẹ lẹ́yìn rùkú wọn kì í pè ní kíyà ọ̀hún mẹ́ ẹni wọn máa pè wọ́n yẹ pè ní kíyà wọ́n yẹ pè ní dúró ọ̀hún mẹ́tọ́nù. bí ìgbà tí ààbọ̀ dúró ni wọ́n máa pè. fúkọ́ àwò àárí lọ́dọ̀ màlìkíyà ṣàfihàn ọ̀sọ́ bẹ́ẹ̀ hànábìlà ọ̀sọ́ bẹ́ẹ̀ hànàfíyà ni torí pé fíkìú tí àlùbáníkà fíkìú àwọn hànàfíyà ni. gbàtà wà lọ tíra àwọn hànàfíyà ni torí gbogbo ilé àti rẹ̀ tíra gbàtà tíra àwọn ni kìí ṣe ìdí ni pé ìdúró ni tí wọn kì í kí alukurani nínú ẹ ìdúró ni tí wọn kì í sì rántí Ọlọ́run nínú ẹ ẹnìkan tó ń wá kọ́mẹ́ǹtì lórí interpretation yìí wọn náà sọ pé nínú tíra náà ni ẹni sọkúsọ lélẹ̀ agbọ́ pé wọn kí alukurani ní dúró lẹ́yìn rúkú kí wọn wá sì rántí wọ́n máa ń ṣèrántí ọlọ́run sami Allahu liman hamida rabbana walakal hamd ṣé lẹ́yìn èpè ní àbírántí ọlọ́run lẹ́yìn náà hamdan kathiran tayyiban mubarakan fi gbogbo eléyìí rántí ọlọ́run àbí ẹsẹ̀ rántí ọlọ́run tó ní ìsọkúsọ ni wọ́n sọ ń bẹ̀ ọ́ torí rẹ̀ ajẹ́ pé kí ni lọ́dọ̀ hànàfíyà náà gan kìyàmù náà ni eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ torí rẹ̀ ìwọ ọ̀fẹ́ káwọ́ lórí ara wọn tó bá nàró láti rò kù ẹnìkan sì fẹ́ ṣe bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ sílẹ̀ fọlọ́ ọba tí ó dájọ́ mo rò pé yé wa má sì ẹnu rẹ wá rọ̀ ẹrù ẹ̀ṣẹ̀ tiẹ̀ gán tó má tún wá mi kàn ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́ wọ́n ní ká bá wọn sọ̀rọ̀ ń pọ̀ oṣù rọ́jà àti sọ àti sọ pé ìsìláàmù ò wípé ká gbààwẹ̀ rọ́jà pé láti bẹ̀rẹ̀ dókun ìsìláàmù ò sì sọ ike oṣù rọ́jà bí o àwọn àjọsìn kan pàtó kan wà tá a máa ń ṣe inú rẹ o yàtọ̀ tó sùn mí kọ́dà gan gbogbo àdìsí tó wá tí wọ́n ti ń pè ní lọ síbi ká gbá àwẹ̀ rọ́jà gbogbo ẹ̀ pátákó sí ìtọ́fẹsẹ̀ rìn lẹ̀ láàrin mọ̀ọ́dúnwọ̀ àti wàhálì ní làwọn àdìsí yẹn nígbà yẹn kó parọ́ mánà àbí kó ti jáde sí tọ́lẹ̀ àṣírí pé al-Hafiz Ibn Hajar ó ti ṣe kò sí ìtọ́fẹsẹ̀ rin lẹ̀ nípa pé gbààwé oṣù rọ́jà àbí tó ń bá máa gbààwé àtìní alhamis àbí wọ́n máa gbààwé ẹjọ́ mẹ́ta nù oṣù kò sí tó burú kọ́ gbà nù oṣù rọ́jà fún un àmọ́ pé rọ́jà fún bẹ̀rẹ̀ àgbàpin shaban àgbàpin ramadan àgbàpin gbààwé arúgbó pé bá a dọ́rùn àwẹ̀ abẹ̀dẹ̀ kò sí tó jọba yẹn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní sáwọn obìnrin lè kóra wọn jọ kọkùnrin kan máa léde wọn kó làbá alásàlátù wọn ẹ̀yin náà ti mọ̀ pé kọ̀tọ̀ torí déyàn bá ti mẹ̀yẹ́ béèrè àwọn obìnrin gẹ́gẹ́ bí àwọn ọmọ rẹ̀ bàbá àwọn ìyàwó rẹ̀ àbí òye wa bàbá àwọn àbúrò ìyá rẹ̀ wọn á lọ jókòó tí àwọn obìnrin olóbìnrin ẹ̀ lẹ́ ń sàṣàlátù kí ló dé tó fi jẹ́ kóbìnrin gan wọn máa kó jọ fálásàlátù. wọ́n láwọn wọn tó mú ó ṣe ṣe ṣàjọba alásàlátù fáwọn ọkùnrin. tó tó o ti yé ẹ̀yin náà tó o gbé lẹ́yìn kọ̀tọ́ ilé kí o lẹ́yìn bá máa kí o ilé kí o ní kẹ́ ẹ dálẹ̀ ẹ kọ́ wọn nípa ẹ̀sìn ọlọ́run. nítorí pé àìmọ̀ nípa ẹ̀sìn ọ̀pọ̀ láwùjọ àwọn èèyàn ń bùkátà ẹni tí wọn ó sì dájú pé àwọn màmá ni wọn fẹ́ mà ẹ̀sìn ni wọn fẹ́ mà àwọn lè gbàgbà láti lọ àwọn wá pàtẹ́ ìfẹ́ bá sọ kí ó tẹ̀ ń kọ́ wọn kí ó ẹ̀rí pé àwọn náà rádùn kí ó ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tún pé ẹlòmíì wá tún pé ẹlòmíì wá ilé ìjẹ́ ló táwọn ẹsẹ̀ bá rí i pé àsàlátù tó ń lókun jù lẹ́yìn ní àsàlátù ò ní nkú tá ló ní kẹ́ dá àsàlátù ni ó ní ata ah, ló ní kẹ́ dá lè kí ó náà lẹ̀ á sọ pé ìsìláàmù ah, ní ká wá màní níbo ni ìsìláàmù ti ní ká sọ àsàlátù ká dá lẹ̀ nítorí pé wọn pa wọn láti ẹkún wọn sọ àsàlátù láti ayé ànábì sallallahu alaihi wasallam jàmá àlásàlátù mélòó wọn dá lẹ̀ tọ́ ilé ìjọba wọn ní mọ́sálásí táwọn wọn máa ń ṣe sọláàtì kákòókò tótó táwọn lè máa ṣe sọláàtì táwọn lẹ́yìn ìgbà tí wọ́n bá parí sọlá àbí wọ́n lọ darapọ̀ mọ́ ọ gbọ́dọ̀ darapọ̀ mọ́ tó bá ti dájú pé wọ́n ṣe sọláàtì kákòókò tótó ọ gbọ́dọ̀ darapọ̀ mọ́ nígbà wọ́n bá parí tí wọ́n dásìkò bá tó ọ lọ ṣe sọláàtì jù àmẹ́tì pàkíyèsí tí wọ́n náà torí pé al-amru bil ma'ruf wan nahyu 'anil munkar ọ̀nbẹ́nu wọ́n gbọ́ wọn ò gbọ́ wọ́n gbọ́ wọn ò ní gbọ́ tí ẹni kó ṣe kíni kọ sọ tiẹ̀. atọrọ ìyàwó lọ́dọ̀ bàbá ọmọ bàbá ọ̀sọ́ pọ̀ fi fún wa àwa náà sì sọ pé àgbà àdúrà kan ní bàbá ṣe wọn bá ní a máa mú ìyàwó lọ ṣẹlẹ̀ yìí ti tó àbí ó ti tó nítorí pé ẹni action speaks louder than voice wọ́n fà lé ọlọ́run tí ò ti kò tó nínú sẹ̀ríà kò tó nínú sẹ̀ríà ó gbọ́dọ̀ sọ̀rọ̀ al-ijab wal-qabul zawwajtukaha ankahtukaha kí wọ́n sọ pé kọ́bíl wọ́n fi fún ọ kọ́jọ́ ìyàwó fún ọ kí wọ́n sọ pé mo gbà tí o bá tẹ́lẹ̀ yìí lègi o sọ eléyìí pàtàkì púpọ̀ wọ́n láwọn ti yọ̀ǹda tí o bá nù kí ẹ ṣèdè tíṣẹ̀rí àwọn ìyàwó náà kò tí ì jẹ́yàwó mo yọ̀ǹda kìí ṣe ti ṣẹlẹ̀ àwọn mo fi fún ọkọ jẹ́yàwó kan bẹ́ẹ̀ ti sọnù ẹ̀pọ̀ yorùbá ń bá wọn bàbá ni mo yọ̀ǹda ẹgbẹ́ ẹ sọ fún bàbá kan sọ pé a fi fún ọkọ jẹ́yàwó fún wọn náà sọ pé mo gbà mo gbà níyàwó gbà náà ní igi tó so tí ọba jẹ bẹ́ẹ̀ wọn kàn ṣe dìná ní rọrùn ní ẹwọn wọn ló ti ṣẹlẹ̀ tó tún méje kí làwọn ó ṣe tó agbára ìmọ̀kan bá ní bàbá náà sì mà à ń bẹ lọ kó má jẹ pé zina lẹ̀ ń dín sí torí ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó ní idra'ul hudud bish-shubuhat nígbà tí sùdú bá wà ẹ lò láti fi ti ìfìyà jẹ àwọn èèyàn lórí ẹ̀ṣẹ̀ tọlọ ti dáyà tí wọn fi jẹ wọn tàbí ti dànù ṣùgbọ́n bẹ́ẹ̀ tí gbọ́ lónìí onínàlẹ́ tó ṣe kọ́ gbọ́dọ̀ dọ́là torí tó bá fi súnmọ́ ìyàwó lẹ́yìn ìsìn zina lẹ́sìn ilé ìjẹ́bù ti jẹ́ tọmọdé wa di lóyún tẹ bí pẹ̀lú eléyìí inṣàlá ọmọ rẹ náà ní ọmọ jẹ wọ́n lè yẹn dárùn gbọ̀n sí ṣùgbọ́n bàbá rẹ̀ ń bá jà lórí ẹ̀ kó burúkú máa tu bàbá nu kó sì máa bá wọn sọ̀rọ̀ lọ kó máa fi yan kó fi hàn lọ ni ọlọ́run sì bá arọ bàbá rẹ̀ kó máa ṣàdúrà ọlọ́run bá arọ bàbá rẹ̀ òye bàbá náà ni tó bá yé àwọn náà wọn ò bá ti ṣe bẹ́ẹ̀. tọ́lá àwọn ogo ti fẹ́ gbódà ọfẹ́ dàgbà ju àwọn lọ́nu tó ọ̀dàgbà ju wọn lọ ọkàn ní ó ní ó níyì ju wọn lọ torí tí wọ́n bá yọ pẹ̀lú rúgbà tí bàbá rẹ̀ yọ pẹ̀lú pàgbà tẹ́bá fẹ́ jọ wọ bìkan wọ́n wọ́n ní ẹ̀wọ́lé ẹ̀wọ́lé ẹ̀dùn ta ti ẹ̀dùn ta dáàdì mi ni ẹnu òkun ká dùn ta <laughs> torí ẹ̀ àwọn wàá nífẹ̀ẹ́ kápẹ́lẹ́ wọn tiẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lógun káàdì kí lẹ́yìn gan ṣe dẹ ẹ wọ́n wo bíléèdì dẹ máa lò lójoojúmọ́ ẹ wo gbogbo awọ yín dẹ ha fa ẹtìlẹ ẹtìlẹ ẹtì kò sinmi náà so dáàdi rẹ náà lè padà dá irungun àtiwọn náà sí. wọn láwọn aládàáda lẹ ló kún àdúgbò àwọn ló kún àwùjọ àwọn sáwọn lè dá jama kan lẹ táwọn máa fi pè yẹn lọ sí di sunna jama tí wọn náà fẹ́ dá lẹ fídíà náà ní nàìjíríà kí ló dé táwọn àwọn òwò àlè tẹ̀sìn àfi ká dájà máa lẹ̀. mọ́sálásí máa kọ́yàn lẹ́kọ̀ọ́ máa kọ́yàn lẹ́kọ̀ọ́ ó ti tó kò nídìí pé ọ̀dájà máa lẹ̀. torí pé jàmbá àdámá dá lẹ̀ àwọn àfa wọn máa ń jẹ́ muhammadun muhammadun òní bí wọ́n sọ wọn di footnote. ẹ bá ní fàdúrà síde ẹ bá ní fàdúrà kálẹ̀ àbí òye wa so bákan náà lọ́rọ̀ kan bá ṣẹlẹ̀ tó ní ti pẹ̀lẹ́sìn àwọn alálàáfà kan lọ yẹ̀ wò sọlọ́fà bá yẹ̀ wò tí ọba ti bá làákà tí wọ́n mú wọn lè ní ẹgbẹ́ ń padà nù tó gbogbo àwọn jàmá jàmá kí láǹfà ti ṣe ẹ̀sìn lọ́lọ́wọ́n bá ní ká ṣe kìí ṣe jàmá tọ́ wọ́n ní làjọ ti pa àwọn ṣe yẹ kó jẹ́ àwọn aládàáda lẹ̀ ó sì yẹ kó òun náà ní pé tó wáyé pé mùsùlùmí bá ní wọn ọmọ bá wọn ti gẹ́gẹ́ bí mùsùlùmí tó bá ti ya kèfèrí pẹ̀lú àdáda lẹ̀ wọn ọmọ bá wọn ń ba eléyìí ni mo sì jẹ́ àmọ́ ọ̀gbọ́dọ̀ mú aládàáda lẹ̀ lọ́rẹ̀ ọ̀gbọ́dọ̀ bá tù torí kọ́ mọ́ bá kó tiẹ̀ rán ó sì máa gbogbo gbà lọ sí ibi pé ti ń ṣe ọ̀dà wọn là ìyàwó yìí kì í mójútó fi hàn lọ́n kì í sin lọ́n rárá kò sí ntọ́ka pẹ̀lú Islam táwọn lè kọ́ ọ lẹ̀ ẹ kọ́ ọ lẹ̀ mọ̀nà lẹ́yìn ìgbà tẹ bá pa kéésì rẹ̀ pé kèfèrí ni wọ́n ọlọ́run sọ pé ọ̀la tó ń sekú lè àìsàn mẹ́lìkẹ́ wá bẹ̀ àwọn ìyàwó tó bá jẹ́ kèfèrí wọn gbọ́dọ̀ bẹ pẹ̀lú ẹ̀ mùsùlùmí o tó bá yẹ ní ahlul kitab àtọ́lọ́ tó sọ fẹ́ ìmọ̀ mùsùlùmí lọ́ọ́ fẹ́ wá di kèfèrí ọlọ́run gbà kó kọ́sẹ́kù pẹ̀lú rẹ̀ tí ọba gbọ́ kọ̀kọ́ lẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n yà wọ́ ọkọ rẹ̀ ṣe sọ́lá kìí sí lọ kọ̀tọ́kọ̀ wà pẹ̀lú rẹ̀ kálukú túkà ní ilé ìjẹ́bù sí jẹ́ wọ́n ní ká bá wọn túmọ̀ kìtàbù tawhid sí Yorùbá àti túmọ̀ rẹ̀ ti pẹ́ kọ́dọ̀ ó ti lé fifteen years wọ́n sì ti ń pín fáwọn èèyàn Saudi ó ti lé ní ten years so ó sì wà ń lẹ̀ tẹ́ bá fẹ́ sálágbàtẹ̀rù kátẹ́ńbì ẹ̀kànlẹ̀ wá rí wa àbí òye wa ọwà ọwà kódà kọ́pì rẹ̀ wà ní alimadina masjid so àmọ́tẹ́bá fẹ́ sọ alágbàtẹ́rù katuntun tẹ̀jáde ńbí ẹ̀lẹ́ wàá rí wa. jésù sọ nìkan alòsùlù tẹ̀lẹ́tà àti túmọ̀ rẹ̀ sí yorùbá náà láti bí fifteen years bákan náà kẹ́sọ̀ ṣubuhat àti túmọ̀ rẹ̀ láti bí fifteen years al-arba'una an-nawawiyya gbogbo àwọn tíra yẹn gbogbo ẹ̀ láti tú sí yorùbá tí wọ́n máa pín fáwọn yẹn so but I ń reproduce one Nigeria àti ìdẹ́bi àti reproduce kìtàbù tawhid ni àmọ́ tẹ bá fẹ́ kọ́ yá ju bí àwa ṣe ń rìn lọ ìrìn ọ̀pọ̀lọ́ làárín tẹ bá fẹ́ kọ́ yá ju bẹ́ẹ̀ lọ marhaba náà. sáwọn lè máa ṣe sọ láti lẹ́yìn tọ́rí kọ̀ kọ́tọ́ o tó bá yẹ pé tọ́rí kọ̀ ti ń ṣe ọba gba gbogbo doctrines tí ń bẹ́ẹ̀ nù tọ́rí kọ̀ gbọ́ ẹ̀ ṣe sọ láti lẹ́yìn bí ẹni tó gbà pé sọlá tó sọ láti ju alukurani lọ ẹ gbọ́dọ̀ ti sọ láti lẹ́yìn tẹ bá ti lẹ́yìn rẹ kẹ tún sí ẹ gbọ́dọ̀ ti sọ láti lẹ́yìn. àbí kàdírí tó gbà pé gbogbo nǹkan sọ nínú al-Fuyudat ar àtàwọn tíramì tó dé ta kàdíríyà nípa ah, Abdul Qadir al pé dodo ni ọ gbọ́dọ̀ ti sọ láti lẹ́yìn torí kí n bẹ̀rẹ̀ wọn sọ pé abdulkadir jelani ló ní òun gba anabi nuha alẹ tó òun jọ tẹ̀rì òun ló ń gba anabi musa alẹ tó òun jọ tẹ̀rì òun ló jẹ́ kí ní ojú anabi ibrahim òun ló ń gbé mú isa ló ń gbé lọ sẹ́mà ọlọ́run á kọ́ ẹ̀hẹ́n tó bá gba gbogbo eléyìí a lè ṣe sọ láti lẹ́yìn rẹ̀ wọ́n ní sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ti mọ ìntàsí kátó sí ni. àbí kò ní mọ̀ ó dìgbà tá a bá ṣe. ni o ó sì yẹ kí gbogbo wa ká mà pé ìbéèrè yìí ìfìdírẹ́mi nídìí irú rẹ̀ lọ́sọ̀ àwọn kan di kàdàríyà àwọn kàdàríyà àwọn làwọn ẹni tí sọ pé bọ̀ ọ̀mọ́ máa ń dáhùn ó ṣe فأثبتوا بذلك خالقين وترى به وصلهم وصلى دادي méjì ẹlẹ́dàá kan dá wọn ṣùgbọ́n àwọn fúnra ara wọn làwọn ń dá sí ara wọn ẹlẹ́dàá bá di méjì tóyẹ ló ti wá nínú hadith al-qadariyatu majusu hadhihi al-umma àwọn ni majusi nínú al-umma al-islam. nítorí pé àwọn màjúùsì tẹ́lẹ̀ àwọn tí ń bọ náà ọlọ́run méjì làwọn náà fi rìn lẹ̀ wọ́n ní ilaahu nur wa ilaahu ọlọ́run ìmálẹ̀ àti ọlọ́run wọ́n ní ọlọ́run ìmálẹ̀ máa mú rere wá ọlọ́run máa àwọn kọ̀dàríyà ibi táwọn ti jọ wọn táwọn ti jọ wọn sọ àdé ló wa àwa wa dá àwa là ń dá ọwọ́ ara wa sọ yìí pé ọlọ́run táwọn ó ṣe káwọn tó ṣe ni pé dídá tọ́lọ̀ ń kọ̀ kárí sí àwọn àwọn làwọn ń ìgbàgbọ́ tẹ gbọ́dọ̀ ní ìtọ́jú ìgbàgbọ́ ti súnà kó náà ní kọ́lọ́ lọ́ọ́ wa kó náà lọ́ọ́ dá ọwọ́ wa torí náà ọlọ́run mọ̀ wá ọmọ ń ká tó ṣe pé tá a bá ṣe báwo ni ó rí èyí tá a ti pa ó sì máa ń tà á sí pé tó bá tiẹ̀ jẹ́ bá a ṣe ni báwo ni ó rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tó sọ nínú Suratu Saffat wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́run ló dá yín òun náà ló tún dá tẹ̀ torí ẹ̀ ó ti máa ń tẹ́ẹ̀sì kẹ́ẹ̀tó ṣe ó sì máa ń tẹ́ẹ̀ ní ṣe pé tó bá tiẹ̀ jẹ́ pẹ́ ṣe ni báwo gan ni ẹ̀ bá ṣe. kí lè jẹ́ ìdáhùn àwọn ìbéèrè tí ó wáyé tó a fi ọlọ́run bá wa kó ràn wá lọ́wọ́ kó túbọ̀ ṣe àtìlẹ́yìn fún wa kó fi wá sí kóńgẹ́ rí láyé àtàlùkè yá. كلمة توجيهية توجيهية Àwọn ìjọba ọ̀rọ̀ tí wọ́n wà ní ìlànà ìjọba káàkàmà ṣùgbọ́n ìgbìmọ̀ ọlọ́pàá ọ̀gbọ̀n tó ń gbé nípa ọ̀rọ̀ látàrọ̀ lẹ́gbàá látọ̀kùnlẹ̀ lórí ìpínlẹ̀ àti àwọn ìpínlẹ̀ òwe ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ìjọba ìsọ̀lá àtàràpọ̀ lórí àwọn orípa àwọn ọ̀lẹ́kọ́ àti àwọn ìrìnlẹ̀ lórí ọwọ́ nípa àtọ́sí fún wa pẹ̀lú ìjọba bábá wa oníkùnkà pátá ọ̀sán ọ̀pọ̀ ìlé lórí ìpapọ̀ rẹ̀ ìpapọ̀ rẹ̀

ìdókòwò lóore ní ìta ní àǹfààní tọ́pọ̀ nílẹ̀ ní kẹ́sẹ̀ ká máa wá gẹ́gẹ́ bá ti dùn ní pé àwùjọ náà wà orí lóhùn ìdàpọ̀ mọ́tàpá. ọ̀pọ̀lọpọ̀ yẹn gẹ́gẹ́ bí a ti wí bí kálukó ti sọ̀gá bí kálukó ti jọ bí kálukó ti kókó bí ti kú ó ti di lọ́nà ọ̀pọ̀lọpọ̀ lórí ọ̀fẹ́ tó gbogbo yọ lọ́wọ́. ti pẹ̀lú àwọn ẹ̀má ní tí ó kù ní contribution gá tó sì fẹ́ẹ́ wà wọ́n ẹ̀ gbogbo ẹ̀kọ́ tí ó wà kọ́ ní ọlọ́run ìjọjà fún ìyá lọ. ó ní àwọn ọmọ káàkiri wa gbogbo ìlú láì ká máa ń gbé ní ìlú náà máa wá ọlọ́mọba lọ́sọ̀rọ̀ wa lọ́sọ̀rọ̀